iṣẹ́ tí ọlọ́run balikọ́lá fi rán anabi sàlọ́sálàm òun náà ni òpin àwọn iṣẹ́ tọ́lọ́run fi rán àwọn òjíṣẹ́ pátápátá torí ẹ̀ ló fi jẹ́ pé ìròyìn anabi sallallahu alayhi wa sallam ó wà nínú májẹ̀mú tuntun májẹ̀mú láíláí tó ń pè ní tawrat ó sì tún wà nínú májẹ̀mú tuntun tó ní injil ó jẹ́ ọ̀ranyàn fún gbogbo ẹni tó bá wà lórí ilẹ̀ pátápátá. Pata yehudi ni o tàbí nasọ́rọ́ ni o gbogbo ẹni tó bá ń sẹ̀mí lórí ilẹ̀ nínú ọmọ èdè nìyẹn láti tẹ̀lé nǹkan tí anabi sàlám tó mú wá ààyè ò gba ẹnì kankan láti yọkó lábẹ́ nǹkan tí anabi sàlám tó mú wá torí ẹ̀ ló jẹ́ pé qala Allahu tabaraka wa ta'ala ọlọ́run ọba àlekọ́lá sọ yí pé walladhina yattabi'una ar-rasula an-nabiyya al-ummi àwọn ẹni tó bá yẹ pé wọ́n tẹ̀lé anabi wọ́n tẹ̀lé òjíṣẹ́ ìyẹn ànábì tó jẹ́ pé al-ummi tí ó máa kọ tí ó máa kà alladhi yajidunahu maktuban indahum ànábì tó jẹ́ pé ìròyìn rẹ̀ ó wà nínú taurat alladhi yajiduna maktuban indahum fi taurat wal injil tó jẹ́ pé ìròyìn rẹ̀ ó wà nínú taurat nínú májẹ̀mú láíláí. Uh, wal injil ìròyìn anabi sàlám ó tún wà nínú bíbélì májẹ̀mú tuntun ya'muruhum bil ma'ruf anabi tó jẹ́ pé ó ń pa wọ́n láṣẹ dáadáa yad'uhum ila tawhid ó ń pè wọ́n lọ síbi tawhid wa ta'a wa yan'ahum anil munkar ó sì ń kọ́ fún wọn nípa ìbàjẹ́ ó ń kọ́ fún wọn nípa ẹbọ ó sì ń kọ́ fún wọn nípa àwọn nǹkan tọ́lọ́wọ́ balẹ̀kọ́lá tó kọ́ fún wọn. wa yuhillu lahumu tayyibat anabi yìí ó tún ṣe ní ẹ̀tọ́ fún wọn àwọn nǹkan tó jẹ́ nǹkan dáadáa nínú jíjẹ àti mímu wa yuharrimu alayhimul khaba'ith ó sì ń ṣe ní èèwọ̀ fún wọn àwọn nǹkan ẹ̀gbin bíi ẹlẹ́dẹ̀ bíi ajá àtàwọn nǹkan míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wa yadau anhum israhum wal aglala allati kanat alayhim anabi tó jẹ́ pé àwọn nǹkan òfin tó le máwọn alul kitaabi tọ́lá ọba ṣe fún wọn bíi tán bá tọ̀ tó bá kan aṣọ wọn kán rẹ ibẹ̀ yẹn kú o bíi tán bá tọ̀ tó bá kan ara wọn kán fi òkúta gbó kí bẹ́ẹ̀ yẹn ṣẹ̀jẹ̀ bíi kán para wọn kó jẹ́ pé ẹni tó pààyàn dandan ni tó bá fẹ́ túbá kó parẹ́ so anabi yìí wá láti wá gbé gbogbo àwọn òfin yìí tó lé mọ́ wọn lórí yìí ó wá láti wá gbé kú o falẹ́dínà àmàlù ṣòf ọlọ́run sọ pé ẹni tó bá wá gba anabi yìí gbọ́ falladhina amanu bíi ẹni tó bá gba àwọn ànábì ẹni tó bá gba ànábì yìí gbọ́ nínú àwọn alul kitabi wa azzaru tó kún lọ́wọ́ wa nasaru tó ràn lọ́wọ́ wa taba'u nura alladhi unzila ma'a tó wá tẹ̀lé Qur'an tí wọ́n sọ̀kalẹ̀ fún ulaika humul muflihun àwọn eléyìí ni ó jèrè lẹ́yìn náà ọlọ́run sọ wàásù ní àyà tó tẹ̀lé pé ya kul ya ayyuhan sọ pé ìwà anabi sàlẹ̀ sàlẹ̀ pé mo pè yín ọmọ èdè ènìyàn inni rasulullahi ilaykum jami'a èmi anabi sàlẹ̀ sàlẹ̀ ń jẹ́ òjíṣẹ́ sí gbogbo yín pátápátá ayé ọgbà ẹni kankan kó sọ pé lásìkò tá a wà yìí kó sọ pé òun lọ́mọlẹ́yìn jésù àbó ń lọ́mọlẹ́yìn yísà àbó ń lọ́mọlẹ́yìn anabi kan abadan ayé ọgbà nítorí pé anabi sàlẹ̀ ó ti kó gbogbo iṣẹ́ tí àwọn anabi tí wọ́n jẹ́ ó ti kó dání ó ní òpin àwọn ànábì ọlọ́run torí ẹ̀ ló jẹ́ pé àwọn òjíṣẹ́ àwọn òjíṣẹ́ wọn gan irú isa ọmọ mariam àti musa wọ́n máa ń sọ àsọtẹ́lẹ̀ fún ọmọlẹ́yìn wọn yìí pé nípa ànábì sallallahu alaihi wasallam ọlọ́run sọ pé alladhina ataynahumul kitaba ya'rifunahu kama ya'rifuna abna'ahum àwọn tá a fún tírà síwájú yahudi wà nasara wọ́n mọ ànábì sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí wọ́n ṣe mọ ọmọ wọn torí pé ìròyìn ànábì sallallahu alaihi bẹ nínú tírà wọn Ìsá ọmọ Mariam òun náà sọ àsọtẹ́lẹ̀ fún ọmọlẹ́yìn rẹ̀ pé tí anabi bá dé ẹ gbàgbọ́ ẹ tẹ̀lé wa qala Ìsá bẹ́nu Mariam ya bani Isra'il ọlọ́run nígbà tí sọmọ Mariam tó ń sọ pé tó ń pin ọmọ Israẹli pé ẹ̀yin ọmọ Israẹli inni rasulullah ilaykum mo jẹ́ òjíṣẹ́ sí yín wa musaddiqan lima bayna yada yadayi mo sì tún jẹ́ni tó tún sọ di òdodo tó gba nǹkan tó síwájú mi mo tún jẹ́ni tó gbàgbọ́ wa mubashiran bi rasulin mo wá ń fún yín ní ro bi rasulin nípa òjíṣẹ́ kan ya'ti min ba'di tẹ́mi bá lọ tán ní òde ismuhu ahmad orúkọ ẹ̀ ní ahmad ẹ wo bó ṣe ṣàlàyé ẹ̀ fún wa kí ló tún wá kù ọlọ́ni falama jẹ́ ahun bilbayinat nígbà tí anamisa sọ́nà dé pẹ̀lú àlàyé pẹ̀lú ẹ̀rí kọ́ọ̀lù hadha sihrun mubin wọ́n ní ah onídánlélẹ́ yìí wọn àgbàgbọ́ nǹkan méjì ni àwọn alùlù kìtàbí ni wọ́n kó sí alákọ̀ọ́kọ́ ni pé wọ́n pe ọlọ́run nírọ́ ẹlẹ́ẹ̀kejì wọ́n tún pe òjíṣẹ́ wọn tó rán tó wọ́n tán láwọn tẹ̀lé wọ́n tún pe nírọ́ torí ẹ̀ ló jẹ́ pé anabi sọ̀sánà sọ fi sọ̀híhì muslim nínú àdìsí àbí ùráyìrọ̀ anabi sọ̀sánà sọ pé wàlẹ́dì nafsi bìyàdì mo fi ẹni tí ẹ̀mí mi ń bẹ lọ́wọ́ rẹ̀ mo fi búra láyé sma òbí min hadhihi umma ẹnìkan kan ò ní gbọ́ mi nínú umma yìí yahudiyun wàlá nasraniyun yahudi ló pèrè ni tàbí nasara ló pèrè ni wàlám yu'minu bima ji'tu bi kò wá nígbàgbọ́ sí nǹkan tó jẹ́ pé wọ́n fi rán mi illa kana min ashabi náà àfi kó jẹ́ kan nínú ọmọ náà ikhwatal iman anabi sasana ni òpin àwọn anabi Ọlọ́run kò sí anabi mi mọ́ lẹ́yìn rẹ̀ kò sí ẹnìkankan tó tún gbọ́rọ̀ máa kílímù ẹ̀sìn mi mọ́ lẹ́yìn ìgbà tí anabi sasana tó ti dé nítorí pé ẹ̀sìn rẹ̀ ní ẹ̀sìn ìkẹyìn tó jẹ́ pé gbogbo ọmọ ẹ̀dẹ́ nìyà lápapọ̀ aláti gbàgbọ́ lẹ́yìn náà ọlọ́run balẹ̀kọ́lá sọ pé makana muhammadu aba ahadi min rijalikum walakin rasulallah wa khataman nabiyyin anabi sàlám ọlọ́run sọ pé kìí ṣe bàbá ẹni kankan nínú yín walakin rasulallah ṣùgbọ́n ojú ìṣẹ́ ọlọ́run wa khataman nabiyyin ó sì jẹ́ òpin àwọn anabi ọlọ́run wàfi sọ̀híhì bukhari wa muslim nínú bukhari àti muslim nínú àdìsí àbí urayra radiyallahu anhu anabi sasana ń sàpèjúwe bó ṣe jẹ́ àti àwọn òjíṣẹ́ tó síwájú rẹ̀ ó ní àpèjúwe òun àti àwọn anabi tó ti síwájú òun ó ló dà gẹ́gẹ́ bí ọkùnrin kan tó kọ́ ilé tó rẹwà gan ó kọ́ ilé yóò rẹwà ó dáa ó wá fi àyè blọ́ọ̀kù kan sílẹ̀ táwọn yẹn bá ti wá dé wọ́n wá wo ilé yẹn tán bá wò ó wò ó wò ó wò ó wò ó wọ́n wá ń rí pé ah wọ́n ṣe wá fi blọ́ọ̀kù yìí tí ó mi tí òjò àti oòrùn tó ń wọlé bẹ́ẹ̀ wọ́n ṣe wá fi dí ó ní anatil kalibna èmi ni blọ́ọ̀kù ọ̀hún wa ana khatamal anbiya èmi ni òpin àwọn ànábì ọlọ́run nínú riwaya kan nínú sahihi muslim ó sọ fún ali anabi sọ fún ali pé an la tarudọ bimanzilati harun ṣé kò wù ẹ́ ni kó wà sí mi gẹ́gẹ́ bí àrùn mo ṣe wà sí àbí eh, sí Musa gọ́yìrọ̀ anahu lánàbí yabaadi yàtọ̀ sí pé kò sí anabi mi ìmọ̀ lẹ́yìn mi anabi sallallahu alayhi wa sallam. ìdán nínú ìgbàgbọ́ wa nínú aqida ali sunna wal jamaa wọ́n ní pé wọ́n nígbàgbọ́ pé anabi sallallahu alayhi wa sallam ó ní òpin àwọn anabi ọlọ́wọ́ balikiola a nígbà ẹlòmíì gbọ́ tó bá pẹlẹ̀ lánàbí ọlọ́run torí ẹ̀ ló jẹ́ pé àwọn sọ̀hábà nígbà tí anabi sọ̀sọ́nà jáde láyé àwọn kan pè mara wọn pé anabi ọlọ́run làwọn bíi musailamatu bunu kadhab àtàwọn míì tó tún yàtọ̀ sí abubakri wa sọ̀hábàtú ajma'in àti gbogbo àwọn sọ̀hábà lápapọ̀ wọ́n kó jọ wọ́n sì bá wọn wọ́n sì bá musailama yìí wọ́n sì bá àjà wọ́n sì rí pa wọn pa nítorí pé ó pèrè lánàá ọlọ́run àbálẹ̀kẹ́ ọ̀la a nígbà ẹnìkankan gbọ́ tó bá pẹlẹ̀ lánàá bí ọlọ́run àbálẹ́kọ́lá gbọ́ a sì ní nígbàgbọ́ sírò èèyàn bẹ́ẹ̀ yẹn ẹnikẹ́ni tó bá wà pé rẹ̀ ní ànábì ọlọ́run ẹni tó bá sọ pé ànábì ọlọ́run lòun tó pé rẹ̀ lánàbì ọlọ́run fàwọ́ kàfíìrì ẹni yẹn ti di kẹfìrì lẹ́yìn náà ẹni tó bá tún wá gbarú ẹni tó pé rẹ̀ lánàbì ọlọ́run tó tún wá gbàgbọ́ ẹni yẹn náà ti di kẹfìrì níparí pátápátá nǹkan tí a ń sọ ni pé nínú ìpìlẹ̀ àkídà àlẹ́ sunna wàlìjàmá ọ̀nà ni pé a ní gbàgbọ́ wípé anabi sallallahu alayhi wa sallam ó ní òpin àwọn anabi ọlọ́run kò sí anabi mi mà lẹ́yìn rẹ̀ tíra rẹ̀ tàbí iṣẹ́ tí wọ́n fi rán òun náà ní òpin iṣẹ́ tọ́nà ọba àlekọ́lá fi rán àwọn òjíṣẹ́ kò sí ẹ̀sìn kankan tọ́nà ọba àlekọ́lá tí ó tẹ́wọ́ gbà kò sí ẹnì kankan tó jọ́ràn yàn láti tẹ̀lé ní àsìkò tí a wà ju anabi sallallahu alayhi wa sallam lọ torí ẹ̀ ló jẹ́ pé anabi sallallahu alayhi wa sallam ó rí awẹ́ tawrat lọ́wọ́ Umar bin Khattab Umar bin Khattab anabi sọ pé ma hadha ya bin Khattab ewo lélẹ́yìí tó ń ka ìwọ bin Khattab anabi sọ pé àfi ṣáàkì ant so ń ṣe iyèméjì sí nǹkan tán fi rán mi ni wọ́n sọ pé law kana Musa hayyan tó bá yẹ pé Musa gan tó bá ń sẹ̀mí ni láyàsá àwò ilà tìbá ayé ògbájú kó tẹ̀lé mi anabi sọ sọ́nà lọ hadal amr ọ̀rọ̀ yìí ó jẹ́ ọ̀rọ̀ tó jẹ́ pé ó léwu gan aláti nígbàgbọ́ sí anabi sàlám gẹ́gẹ́ bí òpin àwọn anabi ọlọ́wọ́ balikọ́lá kásì mọ̀ yìí pé ẹnikẹ́ni tí ó bá fi lè tẹ̀lé anabi sallallahu alaihi wasallam nínú yahudi tàbá nasara fahuwa kafirun kèfèrí ni wa huwa finnar tó bá kú sórí nǹkan yẹn inú náà ni gẹ́gẹ́ bí anabi sàlám kò ṣe sọ. subhanaka lahumma wa bihamdi sharan la ilaha ant astaghfiruka wa atubu ilayk. السلام عليكم ورحمة الله وبركاته